àwòrán kejìlélógún àwọn ọ̀nà méjì jésù ó kọ́ni nípa ọ̀nà tí ó lọ sí ìyè àìnípẹ̀kun gbogbo ènìyàn ni ó bẹ̀rẹ̀ ìrìn àjò ayé ní ọ̀nà tí ó gbòòrò tí í ṣe ọ̀nà ẹ̀ṣẹ̀ nítorí pé a ní ara ẹ̀ṣẹ̀ èyí tí a jogún láti ọ̀dọ̀ bàbá wa ádámù wá ọ̀nà tóóró ló lọ sí ọ̀dọ̀ ọlọ́run àti ọ̀nà ìyà nípẹ̀kun ló lọ sí ọ̀run. Jésù wípé kí a gba ọ̀nà tóóró. Wo inú àwòrán yìí. Ìwọ yóò rí àgbélébù tí ó dúró ní ẹnu ọ̀nà tóóró. A gba ọ̀nà yìí nígbà tí a ronúpìwàdà kúrò nínú ẹ̀ṣẹ̀ wa tí a sì gbàgbọ́ pé Jésù Kristi kú lórí igi àgbélébù dípò wa. Ogunlọ́gọ̀ ènìyàn ni kò fẹ́ yí padà kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn. Ọ̀nà tí ó lọ sí ọ̀run tí ó tóró yìí òun ni ọ̀nà tí Ọlọ́run pèsè fún wa. Wọ́n ń tẹ̀síwájú ní ọ̀nà tí ó gbòòrò tí ó lọ sí ibi ìparun ní ọ̀run àpáàdì. Ọ̀nà wo ni ìwọ fẹ́ tẹ̀lé? Èyí ṣe tí ìwọ kò bá Ọlọ́run sọ̀rọ̀ ní ìsinsìnyí. Sọ fún Ọlọ́run pé Olúwa Ọlọ́run. Ìwọ tí ó tóbi àti ẹni mímọ́ jùlọ. Mo mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni mí, mo sì mọ̀ pé mi ò lè gba ara mi là mo gbàgbọ́ pé jésù kristi kú lórí igi àgbélébù láti gba ìyà ẹ̀ṣẹ̀ mi jẹ jọ̀wọ́ dáríjì mi wẹ̀ mí nù kúrò nínú ẹ̀ṣẹ̀ mi kí o sì sọ mí di ọ̀kan nínú àwọn ọmọ rẹ mo fẹ́ tẹ̀lé ọ̀nà jésù kí n sì máa gbé pẹ̀lú rẹ ní ọ̀run lẹ́yìn ikú mi mo dúpẹ́ olúwa nítorí pé o gbà mí